Hmm, ọ̀rẹ́ mi a mà tún kú ojúmọ́ o a sì tún kó àjí òde òní á san wá o lágbára elédùà àní rárìnà jọ̀ọ́ jàre bó o ti ń jáde lọ rí dájú pé o dágbére fún kérétẹ̀yìn méjì àbí mẹ́ta o nítorí ayé gbẹgẹ́ o ayé sì ti kọjá mọ́rin mi ibi o bá dágbére gan ni kó dorí kọ o. kó o bá lè rẹ́ni gbẹ̀yìn rẹ̀ jẹ́ lẹ́yìn wá ọ̀la ó gbọ́gbọ́n o ó dẹ̀ tún